السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعليهن الصواب وجنبنا الأخطاء بما رفلك وكرمك يا ذا الجور والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقودة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته السلام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 وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين يقوم اليوم omuri ni cha yamba no no ni hete omuri anabo ayamba no ne kayamba obi itweten ekilafia osisi no tenwa ikuna ba ekize osika hetai amin abaka ka allahumma umtirna بفضل الله والحمد لله اللهم اجعله صيبا مباركا امطرنا بفضل الله والحمد لله اللهم اجعله صيبا مباركا امطرنا بفضل الله والحمد لله اللهم اجعله صيبا مباركا امين انا مريان ميمان ẹkọ omori ọyọ kaya ẹ kari ya inú mọ ọ àmọ ọba àjẹ kàṣọ lórí ya omori ọ̀nà bàbá yà yìí yà kari ya yìí iná ẹ̀rí banwuzi ya kari yìí amúrò náà wòzi ha bima kaa yin kaa dɔnyal jennu ana akare yon ana akenu be zon aljanna na akenu be yoza ahi re'iyun re'iyu aljanna na no na na ne kenu be zo o me bitu aljana na kenu be ro na yi onye nse nro ba janyi do so pe won bara yi tu ora nyo wo bo ya do se won ro ba kare yo kwa ama no ka o chiri ono lo yo yi ni lo yo yi ajjalul masir wa dha'an ha na. بالسعد والسلامة جير ولا إقامة إيت ضيف جدة تجد فيها أصناما مؤدة فأوردها فهاما ولا تهر ثم دعو العرب إلى عبادتها تجد ثم دعو ثم دول العرب إلى عبادتها تجد أتراني الجنون كيوي صدقة أكأجل المصير والظعن وسكويت وانا من تهامة هو تفهامة بالسعد والسلامة أو الرسائل هذه دور رايحة جير أصلا من أتريا يا أي تمرين يشري أصلا إن أتريا الدم ما نايا جير على إقامة أصلا جاهو أنا ينتم كنا ذي أصلا جاهن أولا من ذكر إيت دير جدة ذا ذات جدة تجد فيها أصناما مؤدة كوبي تريد أما نيوجو نبيتو كاكوهتا تتجو إذا أولي فأورد فأوردها تهاما كويري أنا نواتي تهاما ولا تهاب أسوى هيو وأقول ينون أسوى هوا ثم دول عربا إلى إبادتها تجد أبرا من دوا هياني العربا ويني dina ihe kurie ne nan ke nivi etuoi wahia nlagbara nivi no ihe ke orie ne nan yo enivi etuoi ila ila amma na wulila ha dawati juddan abi kuma jidda enni ho judda e ere ho jidda ona bi ahani plane nchene haji ni hida wakwete ho no ni madina oni makka that is uh, uh, on anyị nye banya na ịzọ dịka ogbuori nyo n'oven ịdazịda ịdadobi tụọ ka anyị zakwuori getiki iko nye kene ebe ebe kene dɔkɔ ankɔmɛ kaayɔ dɔkɔ na ŋmɛ titi hama hóòdù ɔnà ìdúbí hajj bɛ fi tu. ma kai káyè inú mu káàbọ̀ ọ̀ní islam ọ̀yẹ́ bẹ̀ anárúbáwẹ̀ ní anahẹ̀ ní níjọ̀nà ẹ̀ náà mo kọ́rọ̀ na ní káàbà náà jòzó káàbọ̀. ìjọba hajj bẹ́ sí tù ẹ̀ náà ká bá lárúbáwẹ̀ na tó sọ̀sọ̀ wá gẹ́ ẹ̀ tẹ́ mẹ́ a ha orí làhá náà orí kúrie náà náà varagẹ́rẹ́ wa. dóyìn mẹ́ta ahẹ́ lárúbáwẹ̀ ní. vino ihe okere vino ihe ko uriono nanu ino ni papa ana uchire dodoyo ahio noro no aus ana vozi adra ana vozi adra ana vozi zait lata ana vozi zaid alata di dosi inorienen abúlé níka ọ̀nà inú ma níbi nóhù wad sowa yago yaho nasira orí ihe hàn náà àjẹ kọ́ yà sọlọ́tì ọ̀tún rí ni. azọ na wọ́n na bẹ́ẹ̀ ni inú rí ẹ̀ náà ni ki idama idama shuriyo no no of the jawmat dawmat al jandali dawmat al jandal aha hava ne qura hava auf ana buzi adran danyu jana no ire ha dokire hu jana no ri abdu wadi ori hi wadi uri ana se ya dokori doki iri hu jana no ri abdu wadi ọ̀nà wọlé pọ́pọ̀pà a máa sí rí ehúrí ọ̀nà òyìnjánu slọ́tí òtún wòrí nìyí lẹ́yìn ìjánu àṣà amáyé amir dẹ́ẹ̀kọ́ náà kò ṣe ipò orí ọ̀nà ni lóòmì tó jánu àbúrí ọ̀nà àyà àyà náà sí ìpè kò tó ẹ kú

alikala bi ọ na-aka nị ka maliki anabuze harissa maliki anabuze harissa okeno bezua nị ka on'oli ori n'ahịa iwadu n'ọbụ aka nị ka maliki anabuze harissa ọ kada nị osinono miliki awị awị n'onu anyị bilie nri ọhịa ọhịa osinono otu ọnịtụ dọkọta n'ọsọ na ọrịa

Ọ ma agari wadọ nọ na ha uri nọ nọ ụna na bẹ ọmọ achaka dọkara ha jozi kontu omuri ọtọ ọkọ na chaka ha sinatọ ntu omuri nini dọwuan ọkọ na nakọ na uwe a uri nọ na dọ na chaka ezi abdulwadi. ojú amáyé anasịrị anásìrẹ ha ni yọ orí ọ̀nà ní ìhọ́ náà ọ̀nà ọ̀nàrà rẹ rárá àbábàbẹ̀rẹ̀ mìíràn ìyá ere rẹ kò gbẹ̀tẹ̀ ìyá amru anadọ́ ẹ̀ e, amir bánu amir ìyá e, khalid abɛn ne na ɔba ha dɔba taki dɔba gari oriwa dɔnɔ na ha dɔnɔ ne si ɛmɛ ɔne ka ye inori anamu mɛ gbɔdɔ yɛrɛ fɛ hɛ ina bori anahɛ tɛ yɛrɛ fɛ hɛ anamu mɛ gbɔdɔ ɔnɔbu wa dɛnɛ wa dɔnɔ naani ɔnɔbu na wa dan oka. ọ̀kọ́ni látàgàrún na wádán wà láṣùwá am ẹ̀wọ̀kọ́lọ́rì ọ̀wọ̀kọ́ni látàgàrún na alẹ̀ hatakun wà látàgàrún na wádán wà láṣùwá am wà láyàgúsa wà yà ókọwà násìwá orí ìsípà fanáàrí amáyìdí sí ṣíríkù yóò mórí

sílẹ̀tì tó mú nínú alkalabi malik anamabodi harisa anamani kaya alkalabi kama ada na ọma nsi no n'otu ọnụ tụ kọnọ si na iwa dohua doniguoli dọba aka nika ọnụ omeniri holid ọmẹ ọmẹ gara ha dalkalabi ba aka ya ọ nika ee safely wadan hatta ka anni ara juwi oriono ni zoni ana hiwa duan juan asema nkabo na ere nu wa e juan daba ka e ni kai okitimsal rajul ka e, azami ma yakun min ar-rijal hadi okay una nabe nabe tinoza doya hama hama doya rao rao kɔdei ka va va va da makyere hia ho ɔbɛn mu na makyere hia ho danye ta anase ama kyire ta dɔso wɔ banye haram ɔbɛn mu banye haram dɔɔ dɔso kita dɔso esi geza

bọ́ọ̀ wọ́n tuntun hamahama jẹ́ láti ọ̀tún òmùrí ni ọkà ẹni wọ́n ya àánú méjì wà ní orí pàápàá na nyẹ́ rẹ̀ṣẹ̀ ha ọ̀nà bí àbárẹ́mà nínú ịrịa ya náà na là ha anáàgórí ìwá jòzó tọ́nà jẹ̀ náà ní tọ́ orí bí ka bóyá tí ori anaha kẹrọ fẹrẹ aljannu nìyẹn ẹnẹ kọdọ n'ọya ba iná nana bá tó ohi ahi ipanahi mọdọ dọrẹ tu amúra náà wòlí làhóhi iná lárúbáwa ipanahi mọdọ ana wòlí nasa ẹnẹ nẹni bá náà hó orin rẹ sọnà hihu fẹẹbi dẹ dọba sọ a ekɔnɔ wɔgbɔ ɔvɛrɛ mu wɛbi ɔnɔ wɔgbɔ wa dɔsi suwa ɛ dɔsi yɔ ɔdinyala yi n'enwe nini ini ɔdɔnɔsi ahiɔ mu ɛgɛ ahiwa ɛ huzɛ ɛ saad anabuzi huzɛyi na alhari anabuzi tamim anabuzi saad anabuzi huzɛyi anabuzi mudirika anabuzi ilyas anabuzi mudɔn alhaabif anabini tamim ɔkɔrɔ bi so wa ayɛ abɛn nana ipanara dɔyɔ ipimu dɔri mi dɛni rɛba bɛ dɛ yɛ ahɛ kɔ so wa ɔno naani uriya maa yɛ so wa dɛ yɛ ki aha maa yɛ bafini nakala izɔ ɛsɔɔtun ama ne kɔnɔ ɔbinyarɔ kaayi na laribawa kaayi taraahum hawla

aṣọ méjì rọ́ọ̀ṣù fún kẹ̀dẹ̀kà yìí sùwọ́ aláàkíkà nù hùdẹ́ ilẹ̀ nẹ́nu ètí máa yìí ìrẹsọ́ náà hì hùdẹ́ ilẹ̀ ìpamọ́ hì hùdẹ́ yìí. iná nàná rẹ̀ dọ̀ amúrò ahiwa epi muzihage dọ́sí yagusa orí ẹ̀sọ́ yagusa dọ́sí tìrọ̀ ọ̀nà ọ̀rọ̀ nyàrá náà hì anu om amúrò yagusa tìrẹ̀ wọn ino tutu anyara ina ti yaman ati yaman no wahala rai na ni na ajin de kiva asi ya gufa no na tom de ya heken abala na da doyo ipi mudhid de ni ra heken spot to muri ina na na ba ya amro na wuri na hani ka ba ke sai son ahyo hamdan ipana ya hamdan ni then de ki de ki pona man Ọba sọ ni na hi ana wezi Mursi Dosi yawo kayɔn odi na yawo generation na to ahana yi anyi village ɛnwa rɛ ana yi de ki lɔ ne sɔ ato de ya ahɛhɛ no abala na rɛba dɔ yɛ ɔ mudi hamdan nene na de ne re bahurawa de ya ahɛkɔ yawo kɔnɔ ne. ini ọ̀nàrẹ́ dọ́yọ̀ ìpọ̀nàrẹ́ dọ́yọ̀ amúrẹ́ ya lórí nà hánà na ha ahi ìpẹ̀nẹ̀ ẹ̀hìmìà ọ̀nà ọ̀rọ̀ náà bá ṣọ́ nasirẹ̀ tìrúwọ́ ìrọ̀ orí náà ní nasirẹ̀ ọ̀nà rí ma dị màdí mi ahizọ balak bihimia ipana hihimia ata abọm na dọyọ ipihimia nene na deni reva de de ya heke ori nasịrị ọnụ naanị lọtụ otu omuri nini ada na heke eporu danyọ n'ụra na hizu n'ụwa anama ne bọbọ kụkụ dọba si bọbọ kụkụ chiri wa ahụ ani emenyimede ya hekọ ori na naanị kóró dányì muhammad salasa àmọ́ na si kónó kiri wà agwa ọ gara ori ha orí ẹ̀ ní wọn náà kẹ̀kẹ́ kóró dányàbà na salasa dọ́bẹ̀ dé ntọ múrí gara búrí ẹ̀ nẹ́ni na ha masilasi ọ̀ntó múrí ọ̀nà ọ ọ̀ntó múrí ọba kára ahọ́rẹ́tẹ́ ìní ni ọ̀nùmùrí náà hì mà náà kà láti ohun tó mùrí nìyí mà náà tọ́nà ni bẹ́ẹ̀ kí náà kàkà ní màdínà rí mẹ́kà ẹsẹ̀ ọ̀tún ọ̀nà má bẹ̀ dáa á ní yẹn náà yìí náà kà ní mẹ́kà ní màdínà ìyẹn bányẹ ọ̀nà rẹ̀ dì bẹ́ẹ̀ tó tù tí yẹn náà àmì hì ọ́ jẹ ẹ̀kún mà náà tọ́nà ani màdínà ní ehu dẹ́ dùbányẹ dɛ kiri so banye banye ɛba na ahe awo sɔrɔ ne hazara ɛnɛ ɛnɛ akoze ɛdo banye ewia na ahe ma n'ata dɛ aban larubawa dɛ yɛ ado banye yɔn dɛ yɛ ahɛ kɛn dɛ yɛ awo dɛ yɛ anizɔ nɔ dɛ yɛ awo saayɔ dɛ yɛ awo saayɔ ma n'ata dɛ yɛ akɔ ɛza na ayi ma n'ata ɔna nabɛ ɔbukari ɔrɛtɛ ɔwurɛ lɔsi o tó manata na ndeke ebana vanyi ipana nyo boro obira soma yi huzain onre huzaan do mori to nto mori sallallahu alaihi wasallam inira yo no nto mori ri ate makka inira ono nto mori ri ate makka do to do to kana gari manata no han deki ali ibn abi talib radiyallahu anhu ono ntu omori tokɔ na kyake ma na ata ham na wia ni sayid na ali karam wa wajahu wa radi allah anhu de kɔnɔ na kyake ma na ata wa ham ɔnagara ham ina amal fat inira inu ntu omori yɛ tema ka ɔno kɔn kɛ tema ka ɔbɛrɛ mɔnɔ inori anaba ɛnɛ nneba na ɛrɛ anaba na sɔ ase ma na ata laata de kɛtɛ tɔɔye ɛsɔ sɔ na dalaba wɛ na hɛtɛ de kirɛ taa ananyɔkɔ bɛɛ mɛ fɔ kɔnɔ stone ɔdi ìdọ̀tí ananyɔkɔ bɛɛ mɛ ananyɔkɔ bɛɛ mɛ ɔni bi de kurɛsi ni de yà hɛtɛ de dɔba nyiyɔn dalaraba balaraba piti de nira hɛtɛ de dɔba nyiyɔn de dari hiyɔn yorio nɔ naani de kisakif ipanahi sakif enikuipe de yà nitujani. wọ́n tó mú nínú rírí ẹ̀rẹ̀ yín sí ìrẹ́múrẹ́ ha bẹ́ẹ̀ kí zaidu láta ọ̀rẹ́ tẹ́ìmù láta zaidu náà bẹ́ẹ̀ láta ọ̀rẹ́ tẹ́ìmù náà bẹ́ẹ̀ láta bẹ́ẹ̀ rá sí ìrẹ́ ha bẹ́ẹ̀ kí tọ́ ẹ́sì àǹkí mẹ́kàásán orí ọ̀nà ọ̀yá ìjọ mórí dọ́tún tó mórí rẹ̀ kọ́ ẹ̀tẹ́ dọ́tún mórí yìí dọ́tún àlùmọ̀gẹ́rẹ́ náà mo ní ṣóbà iná sàá dọ́tún mórí yìí àlùmọ̀gẹ́rẹ́ ana wọn si ọba de kọ na ọtọ dọ na gari laatọ na ọha masalasi o tó mo rí nìyí ọbẹrẹ man orí anara nana sàásà ọmọ bi ozan anara na sàásì laata ọmọ bi ozan ọba náà bi sọ ozono ni yẹtẹ ahẹ ọdọọlim anabọsi asad ìjọba aka ní isi tumire han dùn ní tìkì tumire han ẹwọ̀rọ̀ kò kúkú ìwé ikẹ̀ òṣòrí ẹ̀tẹ́ zalim inúhùn náà hẹ́lọ̀ zalim ibn asad amẹ́bùsí asad dẹ́ ikí ahamahiwa di nakhla aṣòrí náà ni tún orí anáhi uzal anáwọ̀mẹ́kẹ̀ nábàá muhammad sallallahu alaihi wasallam an kini hadith anadọ́dẹ̀ tọ́ntukadì sọ́nà ọ̀nyẹ́ dọ́f anáyìnan ọ̀nyẹ́ kòmínáyìnan

ini irayɔnɔ rɛ eriɔ ɛti mɛka dɔyɛ khalid bin walidi radiyallahu anhu dɔkɔba ni ahamahi batun nakhla ahɔriabɔn dɔntomori kaa mu kaa obe n'etu ɔsɔtide bi na ɛta ibɔnɔ ɔsɔtide bi na ɛtɔnɔ ɔzɔnyara ɔda ɔbi papa dɔda bin walidi dɔnan.

ọ̀dákẹ́nẹ́ ló húrí hisa hamahama hàn lóbo ìjọjí piripiri léèkì ńnana bẹ́ẹ̀ tí ní àtẹ̀rọ yẹn nẹ tí ní àtẹ̀rọ yẹn nẹ dẹ́bẹ́ dọ́mà ń súnmọ́ ní kìzá dẹ́mẹ́ yẹn ni yẹn ni yọ sùn hàn hàn dọ́ ha ha tètè ọ̀kyánà mèrè ntó ẹ̀sìlọ́tì ntó mèrè nìní lónìí tu ọ̀zá lónìí tu ọ̀yá ní sí pè kọ́ ẹ̀yẹ́ rẹ̀ máa ń kọ́ omi tó gbà ọ̀zá náà mẹ́ nílẹ̀ di dẹ̀rẹ̀ hí dẹ́ ní wọ́n wẹ́ hóró náà ni báà nyẹ wọn sẹ́nẹ̀ ẹ̀yẹ́ wọ́n ẹ̀yẹ́ wọ́n dẹ̀ ní odi yìí ọ̀hún ṣètá ìhàlùdí wọlé ìjọba ní húrẹ́ yọ dẹ́hàlùdí يا عزى كفرانك لا غفر لا سبحانك يا عزى كفرانك لا سبحانك إني رأيت الله قد أهانك يا عزى ما هي عزى كفران كفرانك لا سبحانك أكواوانا أنيو ما يريوا أنيو بني أنيو أنا يريوا إني رأيت الله قد أهانك mere ka o mori ọrụ apẹ onye na-ajị Khalid bin Walid dọba ya sọ dọtakara na-ekere sọ takada lọtụ ntụ omori di azụmadịrị waya na nzede dọkị Khalid azụmadị pe ka o sere na omitu dị na Khalid bin Walid bana bí khalid bẹ́ni tó ń tó mori dọ́wọ́ kayo ń tó mori ló ń tó mori kí òzò àwọn náà ni ẹ̀mẹ́ màá nẹ́yìn sáà hí òzò àwọn abẹ́rẹ́ máa jẹ́ ni yẹn lárúbáwá nìyẹn ọmọbìnrin náà mori kẹkẹ yìí afara ayetum laata wọlọ́ọ̀zẹ wọ́n máa náà ta fáàlì fẹ́tẹ̀ lọ́kọ̀rọ̀ alákòmù bẹ́kẹ̀rù wọláhùn ọ̀nfẹ́ tìlkà ìdánqismatun bìzẹ́. olórí káfàrà ìtumọ̀láta wọn ọ̀zà káàmì ní déere inúrí na náà rí látọ̀rọ̀ ọ̀zà wọ́n mọ̀ na tàṣà lè dáfọ̀ lọ ọ̀họ́rọ̀ àtúrí ọ̀nà sánáhì mà náà tà alákùnmù zakar wọláhùn ọ̀nsá ẹ̀ ẹ́ ojú ọ̀nà ọ̀rọ̀ tilka nọ láti ọ̀tọ́ mọ̀rí nì iná rí alárúbáwá ẹlẹ́yà ahẹ̀kẹ̀ anáwórí kùrẹ́ṣ bẹ́ẹ̀ kàbẹ́ ṣọ́ọ̀tì níní ní kàábà ní kàá ní mọ́lẹ̀ ẹ̀ṣọ́ ọ̀nà tó nù onòwòrí ẹ̀mẹ́ ayé hóbà láti ọ̀tọ́ mọ̀rí nì hóbà lọ́mọ́ mọ́ dábàá ṣọ́ọ̀bẹ́ nìkan yìí abẹ́ẹ̀dẹ́ ìkí ire tó vivi ìrẹta ovivi ase bẹ́ẹ̀ ẹ̀mẹ̀rẹ̀ tẹ́kẹ́ ní ire tó yẹ náà n'ọ́za anyọ́ ìmẹ̀yà ìrẹ̀yìn ìní minerals ọ ire tó yẹ n'ọ́yà kùrẹ́ẹ̀sì níbi níbi tù abe ká bẹ́ẹ̀ lábẹ́ẹ̀ tí náà kyẹ̀rọ̀ ama na ọjà deki kureishi ni eva mi goal eva si goal desi muvori ọmọ ọyọ desi muvori ọmọ yori yori náà ihoba ọmọ bẹyì kéèké náà borí ẹni larubawa deki ni ni kaaba ẹsọ ẹni nanan ẹbẹ ha anyuri ẹni aba ẹni kogi kaaba náà ni ni three hundred and sixty ẹkyẹ kyẹ yóò dẹ ẹtẹ tó ama hoba lọnà nan ọmọ bẹyẹ nu kerekere bẹẹ kini ni kaaba ẹ sọọtọ ẹna sọọtọ ni kaaba danyi ako ẹnẹmẹ tọọlì dani ẹkọ e náà danyi papa nkye ẹẹva ẹnẹ sitina ni ẹpapa e nkyɛ no ni bẹẹ nne sẹ hẹva ẹpapa e nkyɛ yìí wọn nan ọnyẹrẹ bẹẹ ne kyẹrẹ sọrọ ihu tinan ọsa bẹẹ ne kyẹrẹ mọnsak tinan sọrọ gẹdẹgẹdẹ abọ mẹrin mɔsak ɔba sɔɔba gɛɛlu nɔ ɛsɛ tɛrɛtɔɛ ɛɛmɔdi dɛ adzɔ yɛrɛ kɛ kudzi ɛnɔɔbi bi ami dɛ ɛna dɛ ɛna hɛva inoli na ɛhɔ ba la de kakɔ pantɔ na ɛsɛ hɛva ɛtɔ na ɛnde ehe nyɔ ana ava tɔ hɛ ɛna kɔ pantɔ nɔ abi sɔri hɔ tɔ hɛ ndɛ kudzi ɛnɔɔbi sɔri gɛdɛgɛdɛ ami mɔsak ɔba sɔɔ gɛɛlu nɔ dɛ ka eye ewudzi ɛnɔɔbi dɛ tɔ ɔba kana kɔ ne eskene hure hin ire ture ine eskene hema te e, tema kula so de abi no ho ba lonon ino yo nona eh eh papa nche non e na se heva me ma so to bi jaman de de is one of monster ono ba ka e wa sabra kemen ana ne me mo ka wani oslotio nto mo ni ono mori onis abu sufiyan ẹni rẹ̀ kú uhudu ọ̀ntọ́mọ̀ sọ̀lọ̀sọ́lọ́m ìjáni kì í àsàbọ̀mọ̀ káyìkà máa mẹ́rin náà nà nàṣó wọ́n náà ndẹ́ hó lọ lẹ́yìn kẹ́mkẹ́tì òkè ẹ̀tẹ́ yóò kú omori nìmi bí abu sofian dọ́ọ̀yẹ̀ dọ́ọ̀yà dọ́kà ẹ̀ ọ̀run ló hobal orí hobal náà ń yẹ́kẹ́ bẹ̀ẹ́ bá a nìmọ̀ dọ́ntọ́ omori kà káyọ̀ kà omori wunde bazaani onori tete no abusu di ahona kai hona ka aolo aolo hobal hobal ori na hobal akebe bota ba non to mori ka kai on ka allah a'la wa ajal sallallahu alaihi wasallam du weka ni isi ire dawa ori no mori tonton nune tukaye òhìátá ní pàtàkì obìnrin orí kàbákọ́ kánà kòóze wàá sọ́wọ́n náà méjì anabi mu anabi ibrahim báwo musa yakuba wuli aba anabi ni báwo ni na ni sọ sallallahu alaihi a sallam ẹ yẹn azani ìrẹ́ ipa àpọ̀wọ́ náà bí i nẹ́nẹ̀ tùkà yẹ pọ́ọ̀rọ̀ bá wọn ajé mi ìrì orí ọ̀nà ọdún mọ̀ kàhálà slọ́tì ohun tó mọ̀ rí nìyí iná rí amánákanì ní yí anyámáhì ìsáf ọ̀rí náà anyi danyori ɛnɛ ne ne nyen anaghị saadu ori ɛnɔnɔ ne deeki inɔ ipalagada yi n'ɛtɛ ya no e ori nọ ne deeki da idɔ ne bi sɔtɔ tó mo di mi idɔ ne ndanye

orí ọ̀nà ọ̀nà ní báyìí ìjẹ́njẹ sábàbà náà já ní àhí ọ̀rùn ilé dọ̀nà ọ̀rùn ọ̀rùn ó ti lórí ọ̀nà ọmọ ọmọ ẹ̀ma ni kó ìrànkúmá mi yàrá ìdí dọ́mà ni kó tó ìdórí ìdí ìrànkúmá ẹni ṣé igi ranya gara kó ó ọmọ ọmọ náà rẹ̀ tẹ́ pọ́ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ táwọn ní tẹ́lẹ̀ lónìí èkó yà ní lọ́tí ò tó mú rí nìyí ọ̀bọ̀n ọmọ ọ̀dọ́ka yẹ lẹ́bàárọ̀kà láhùn fíkà na fọ́ta àmì ìbì òmùrí ọwọ́ àmàlùbáríkà ọ̀họ́ wọ́n rà mẹ́kẹrẹ nkúmọ̀ mẹ́gára wọ́n rà àgbẹ̀mẹ̀rẹ̀ nkúmọ̀ mẹ́wọ́ dɔkpɛrɛ hu dɔna tɔɔra nkoma na ɛzɛ yi dɔna tɔɔra nkoma na wɛrɛ ma go dɔwɛrɛ ma bɛ dɔka yi e, atayina ila saabin liyajima ashamlana fashatatana saadun falanahanu min saadi وهل ساد إلا صخرة بتنافة من الأرض لا تدعو لغي ولا رشد أتينا إلى ساد إنني ترينا ساد lèyẹjìmá sàmlànà kọmẹkìrẹ ẹni ní ọpẹrẹgbó fọṣọ tẹtẹnà sàdùn fọlánà lómi sàdì a dé ìkọ ẹgara ẹsàdù bá gara ẹni ure náà ẹsàdù dé ìkọ ẹgara ọgara ẹni owó wọn náà inire níbẹ nírẹ nírẹ ẹsà nírẹ nírẹ ure náà ẹsà wàhálì sàdùn ìlà sàràtún bí tẹnà fọtín náà ní sísàdù ẹ lè rẹ tayẹrẹ ìdábọbọrọ bẹẹ ní àná náà yà áhà náà ẹta náà fà ìnẹtẹ. látàdé ó lè gáyé wà lára e ẹ ẹnyẹ ọha ẹnyẹ nfààní mẹ ọrùn tó nkata àwọn kánà kò lè ọrùn kọ àhàlì tó ẹ wà nkata nkata wà bẹ lọtọ ntọ mọrí ni nkata bẹ ọnkú mẹrẹ kẹyẹ amúpọkẹ mi nkata rẹ kàlá náà kánà lè rẹ ɛnkɛtɔ yi ma kutu ano adi kɔ yɛ no dama wa yɛ ne na ntɔ yi ɛna wɔn ma wɔn na tuntun mo di nimi amuro na wɔ yi alijamo amuro bɛ na alijamo ɔba bi jɔnyara bi ina bi ina dɔ bi dɛm laribawa ina dɔ bi di epa na heba ni salama dɔw bɛ fɔ ba nyi anyuri ọnọ nyi yɛ nwan dɔyi ɔyɛrɛ akɔnɔri manatan amɛ manatan ne de na amɛ sɔn ɔnɔ bi individual ori ori oziki kɔbɔnɔ lɔsɔ ori ɔnɔ ɔmɛ nyuri ɔnɔ lɔsɔ tinu hujja ni ìjàmbá nyi ka ye ebi bani salama ta ebi islam ankiri mu muaz anabuzi jabal rɔdi allahu anu ɔri muaz anabuzi amụrụ. ọ̀rẹ̀ nanabọ́ bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ilé bẹ́ẹ̀ àtún àkàbà anyilẹ̀ ní yẹ kẹ lẹ́ni bá yà fẹ́ pòórò ọ̀mẹ̀kẹ́ nàzẹ́ bẹ́ẹ̀ mọ̀ fọ́jọ́ islam amúra náà wọlé àjàmú ọ̀nà ìdí káàkiri ẹ̀ wọn. lọ́ọ̀yìn gbogbo sórí ẹni tí islam ẹni dẹ́ẹ̀nà dẹ́ẹ̀nà ṣúríà amúrùbínú jamu ẹ̀ẹ́nà ṣọ anyúsì amáchi ẹ̀nà ẹ̀kúdọ̀tí ìhì ìhẹ̀rẹ̀ sàṣàlì ẹ̀ẹ́nà ṣọ dẹ́ẹ̀nà nùrí ọ̀nà ńwúrọ̀ dẹ́ẹ̀ kábẹ́bà rẹ̀ sí títí náà inú títí ọ̀nà ọ̀nà. tó mọ̀ rí nìyí. èyí ni kápórí àná àná ẹ̀ ó torí dẹ́ẹ̀ inú tìtẹ́ náà ẹni lórí tó náà rẹ sọ náà gbé náà ṣètò ẹni tí ẹ wọn náà rẹ sọ ọmọ apá ha ìsìláàtì ohun tó mú nínú ètò orísun hàn ní iye náírà bí ìsìnà mi ní pọmọ àn bẹẹ rẹ náà sọ lè rí nìyẹn wú tutù bẹẹ kábẹrẹ náà rí sí tutù ní tutù ní bẹẹ àbúrò anáwó ní jàmbó iye ọrẹsìn ìbá rẹ náà náà rí hu èyí.

onye salatu mu yanto muri si ijenara di islam muaz bin jabal nene asabo nto muri okumo kumi nene be kapori be kisa le ne mori awo na se gbe no salatu wọ́n yìí mú bọ́ wọ́n lọ sáhọ̀ ó mú rí ọkẹ́ yìí iná làdí iná tàbí ọ̀nà mi ń dún nílá lẹ́yìn àkùlùkù dùbàbà wọn lọ́wọ́ jí tamà ọ̀la wọ́yìn yẹ sùlùbọ̀ mọ̀ dùbàbà ṣẹ́yàn láyé sẹ́ńkì ń dún nílá omori kawo eri sasa no aheke ni do ata abo na obre mo na omori la yakhluqu dhubaba wa la yatma'u lahu enawo mono enawo tuno e isi isi enawo tuno wa la yatma'u lahu obe e America, Russia, France, ananehende erede eriwe eriwe eyesi iye akpọkpanye iriwa kẹnyi sẹ nẹẹbu mẹnẹ ẹtọ ọgbọnirọ ẹyẹ ẹnirọ ẹyẹ nípa dẹ àbí scientist ẹ nà ẹtọ ọwa dẹ lọyìn àkùnúkùnú bá wa ẹnẹnu múlù sùá ọmọ isi wẹẹri challenge ẹ àbídàkẹ nà ẹkẹtẹ nà bá ọmọ rí kẹtẹrẹ sùn isi ẹnẹnu tó لن يخلقوا ذبابا wala اجتمعوا له ọ̀dọ́dọ́ mọ̀ ní òmùrí àká ilé pọ̀ ẹnu náà hẹ kórí na yà sọ́sọ́rì iná títẹ̀ yorí kórí ọ̀ṣà lùbáríkà kọ́ ayéyè dẹ̀ ìkàwẹ́sì náà yorí kọ̀rí ọ́ ẹ́ ka wọ́n yìí yẹ sùlùmù mu gbòbá mu ọ̀ọ́kẹ́pì sọ́ọ̀rì ẹ̀mẹ́sìnà yorí níìsì àárí ní sọ́ọ̀rì orí orí ọ̀rùn gúúsù kẹ̀nà kò lè ka náà sọ́ọ̀rì àmùtẹ́rẹ́ dọ́ọ̀ fọ̀fọ̀rẹ́ mu wọ́n mọ̀ pé omori kẹ̀mẹ́ ẹ̀dá kọ́ mu torí ẹ̀ náà hẹ̀kẹ́ torí ẹ̀ náà hẹ̀kẹ́ tọ́lọ́ náà hẹ̀kẹ́ omori kẹ̀ ẹ̀dá kọ́ mi ẹ̀sìnà tí o ń tọ́ omori nìyẹn

inú tutu sọm ẹnẹ ẹnẹẹwò ẹnẹkù nẹnẹẹwò ọkẹnẹ sẹmẹ dẹdẹ si rezi rezi n'esu dẹ sọọ ba koreani dẹ sọọ orúkọ ba koreani dẹ sọọ dẹ yẹ n'ewu tọnọ dẹ bá yẹ fi titi zọ lọtí o tó omori nìyí amúrò anáwó onídjàmọ iyẹsí ni ó rè èrè oru wa oru òhun náà sì yọrí dọ́tà pa ẹ̀rẹ́ náà ń tutù lónìí tù kó rí orí ìrírí ní sùn àṣọwà àṣúrírí ní sùn lẹ́kọ̀ọ́ rí àṣọwà tí ní tutù orete pojo jedore poro ina nanara di islam ni pọnadẹ́wà ẹ̀ka pẹ́ẹ́bà di islam ẹwà òzókòwè jésù kúkú jésù lọ́tí ọ̀tọ́ mọ̀rí nìí dọ́ mọ̀rí yìí dọ́ ṣòbí bọ́ dọ́dí islam ó sí islam ọmọ ọdọ́dá kó mọ̀rí yà wọn iná náà yà ká ní ká yìí dáàká ìrí àná ọ̀nà ka wàláhì lákúntà ilá alámtẹkùn àǹtẹwàkẹ́lùmùn wọ́sítàbẹ̀yẹrẹ ń fi kọ́ran أفل لما القاك أفل لما القاك إلها مستدام الآن فتشناك عن سوء الغبن الحمد لله العلي ذي المنان الواهب الرزاق ديان الديان هو الذي أنقذني من قبل أن أكون في ظلمة قبر مرتهن والله لو كنت إلها لم تكن أنا شو مريت لن أبو مريت أبو مريت إيه àwọn òmòrí òwe ẹ lọ́tàkùn àǹtàwà kálbùn fi wọ́sítà bí irin fi kọ́ra èwúrírí jíjí sú ẹ láyà lọ́wọ́ fún ẹ bàbá ẹ láàmì ewu níwú tutù ẹni kàńdá má ti dé tutù ìdọ̀tí àti àkù yọ ẹ̀wọ̀ على طول ما جرى بك وانا حكم الان فتشناك عن سوء الغبن ان اجن اي انا ما نيله لك إيه، إيه،, إيه،, ايه ايه انا انا يعني، يعني ما بيت دبي دبي انا يا انا اني ما على الحمد لله العلي ذي المنن اكنو كو مري هو او مري انو انا من ورا يدا الواحد الرزاق انا ما زي ذا دومي زي يدا دجالي ديان انا شبه ما هكه تام هو الذي أنقذني من قبل أن أن أكون في ظلمة قبر مرتهل أكون أنا أنا هاني أنا هاني لا لدي أنا لا يعني يني كوتا أنا لا يعني يني أتوه يني كوتاني ده أنا هاني يتر متوتوري أوري ما يهكى أوري إباجناي إباجكو jozo umakanu ibajo jozo nyonya la hazeli oiram dili ora ni hono opono Ee uno no be ochana mere ntu wee ropo ọtụtụ korikori láti ohun tó mọ̀rí nìní bọ́ọ̀dà sì ní déjé mẹ́ ní ìdẹ́sẹ̀rẹ̀ ilé ẹ̀wọ̀n ọ̀rọ̀ ìwá kẹ́kọ̀ọ́ náà rẹ̀ kọ̀ brothers ní yíwé ní ilé kú ohi ní mọ́tò ń píkọ̀ píkọ̀ fàáṣẹ kọ́ ajé nẹ́nu dáṣẹ́ ogún tóbi dáṣẹ́ ra dáa dáàrẹ̀ ra ẹ̀nàmì rò kẹ̀yẹ̀ láti sí orivin iná níbìlá lẹ́yìn abúgbú dìbì dúdìbì òtù yìí dɔw mo ní sẹ́yìn ìdáhùn àjẹnù bí àkẹ́kọ̀ọ́ orí ọ̀nà ìjẹ́ kéjì sórí rí láti ọ̀ntọ́ mo rí nìyí dáadáa hẹ̀ ní máa ń rà pé wọ́n ní tíra dènú di wọ́n wọ́ tíra kí ká mọ̀ wọ́ àṣetọ́ ni náà ewúrẹ́ wù náà àṣetọ́ nà náà ó náà ewúrẹ́ wù dẹ́ẹ̀bẹ̀ ní dẹ́ẹ̀kìjẹ́ ńlọ́rọ̀ wàká rẹ̀ ìjọ náà náà dórí dọ́kọ̀ wí ní sísí rẹ̀ ńlọ́rọ̀ àmì bẹ́ẹ̀ kúrú ọmọ ṣọ́ ńlọ́rọ̀ náà yẹ ọ̀ ẹ̀wọ́n rẹ̀ amaka wà á orí ọmọ wọn náà sísí amin amin ọmọ ọ̀dáwé maka ma eyi hụrụ onwụ nọ ịrị ọmọ ọmịma ahụ na n'ịna ee dọrọ a ụmọnara a na ebi esi medu ebe ya kwete omuri ọnọbọ osiri ịkpara ụgwọ okwu nini ee omuri ọnọbọ ya wọrụ ka abịrị ya ịkpa ịnụ ramadan nọ na agụbị ka resala ọsọ nọ nọ na resala n'ire kọọdụ sahi resala leta sahi leta ịnebirata E, oto ọtọ ni na mẹ ananyikaye e, e, ya yasi mu ali ẹnẹbira agogo kabini kyetẹ ẹwọn yi n'etebira ẹba ahọbi siri kọ náà ẹtebira ẹba ahọbi dọkọ ọmọdé nìní dẹ mẹrẹ bá hẹ ọyọ kẹne hẹ ẹtì má pa ẹyọ náà hẹ wọn yọ jozi kaye ìjà àtàpá ìjà àtàpẹrẹ yà iná dé ní tùsírí kùn ní wa bí ìṣẹ́gun ní ẹbí náà ṣíríkù ẹ ìjẹ tẹ nínú mi sí jẹ tẹ ìjẹ ẹbí fi ìdí ní tẹ bọ̀ ẹ hà iná wa ìrẹ hàtúrẹ rẹ hàn wà áyọ ẹwà rẹwà ìsàtúrọ sọnù wà fẹ rẹwà ẹwà rẹwà. lọ́tí ohun tó mọ̀ rí nìyẹn ọmọdé ọ̀nà bọ̀ bọ̀ yá ẹni ni arhin bí ma bá yẹ bá ṣẹ́jú ẹ̀bẹ̀rẹ̀ yẹ tẹ́ mẹ́sìkà máa kàá ìka ayé ẹ̀yẹ́ ń sínwó rẹ̀ ẹ̀yẹ́ brothers ẹ̀kú yìí sábàtà náà rẹ̀ ọ̀dàkàbí awẹ̀ inu ya yẹn ní ṣáná checkpoint ní madrasa yìí mi à kaka yà ayé náà bọ ọ̀bọ̀ bí de foundation nọ yà á yà mí mi hi ọ̀tẹ̀tẹ̀ wọ́n dẹ́ orí àkókò páàyè ẹ̀jẹ̀ àbákò di yaka ya ama abon ọbọbịrị mawe akọnụ na de isi ya ìjọ nọ adáyé kórí òzù yọ na bọ pẹtẹrẹ nọ nọ yẹ ya mu jihad dọnọ ní ní sábàtà náà rẹ nìyí and ẹ̀hún ní mìíràn kọ́ ọ̀bọ yà á rúru tẹ ẹ̀hún yà fún mẹ ọkọ̀ ini foundation nọ arụrụ iche do enyekwara dọrọ ịrụtụn wanye shovel do shovel again wanye helpan do shovel again wanye diga do shovel again danye mmemme hino idi igi ino ịchọ izoni ino ịbọ ezi danye nnama amasị helpan ama akwa danye nnama asụ shovel ee kaayọn danye mmemme hino adọ dama banyị nid ka ebe paako ama ne so amaka ne wɔ adeɛ foundation yɛ ɛdi ne kɔn ma lahyɛ toilet and ablution power lɔnɔ yɛ te nyɛ nkisa bata na adɛ omori ɔn na wɔ etu yɛ no yɛ te brothers ɛhɔn ne shabab shabab muslimin edu ju ɔmo hɔ kɔ omori yɛ yɛ te nyɛ ŋɔ yɛbɛtinye mu arehe na agobɔgba hɔ ka ima wɔ ne yɛ adobo no wanyito hwɛ no oyirenyi ɔno mɛnu mɛnu ɛde no awɛ wanyito sɛ ama ɔbo yɛ anke no ma wɔ nam ma ne yɛ sɔn agobɔgba hɔ ama sɛ gya susu bɛ agya susu bɛ ɔkɔrɔ ɔyɛ ano yaba gya ha kɛlɛ ɔbɛ ma so mu de ɛma bi diga ni ɛma bi sɔbɛ ni ɛma bi hɛ pan ni akɔ la gɛ. omori ọsẹ ìpàdé lóhùn ọgọ́rùn wa mẹsikama kaa ẹ̀ka omori òsì ramadan mamam mẹsikama dedikéetam mẹsikama ẹ̀hánú dedikéetam malaysia ní sàmà ní skul darul arkom yàtọ̀ mẹdẹ́kì mẹ́wọ́ ọ̀pọ̀ nira mi pílà sọ̀rí bíbsàn ọdún gbọdọ̀ wúlọ̀ wọ̀ ọ̀bá yíwú náà ìjẹ̀nyẹ́ àníjẹ́ skúlù àkóso láìnà ẹ̀dá àárín máa yẹ̀ wá ẹ̀hẹ́ ẹ̀kẹ̀hẹ́ bàbá rẹ̀ orí ọ̀nà àkọ́bá àbọ̀ yẹ́ ẹ̀rọ kóso láìnà jòdá mama náà ni mẹ́ẹ̀rẹ́ nìkan tó mórí òun sí ilé ìwà náà nàbẹ̀ nàbẹ̀ kú ẹnẹ́bi júmi pápápá ẹni ramadan náà àbíbi ètí ìyẹn wọn ni tọ́lọ́kọ̀ wọn náà rọ̀ lọ́ọ́ yẹn

مولانا واسي باركونا كلنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيفتك كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه وصرف خذلنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذه عليم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وإن الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرة مقامة ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك من فضول الأموال التي عندك التي لا توتي لأحد منها إلا ما سألك منها يا رب العالمين اللهم إنا نسألك من فضول الأموال التي عندك التي لا توتي لأحد منها إلا ما سألك منها يا رب العالمين اللهم إنا نسألك من فضول الأموال التي عندك التي لا توتي لأحد منها إلا ما سألك منها يا رب العالمين برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ووفنا مسلمين مؤمنين بعد طول الأمر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه رزق وزيادة علم وإيمان والهقنا بالصالحين فعال لما يريد واجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين صلوا على النبي الكريم اللطيف الخبير وهو اللطيف الخبير الحمد لله الذي هدانا إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين